الرحيم الذي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، لين باتي أدعو قفن ولغبا تي أشياء صلاة فن النبي ومحمد صلى الله عليه وآله وسلم أبلوا آه، في كي كبكربو وعلى النبي وصحابه gbogbo ẹni tí ó ń tẹ̀lé lánàá rẹ̀ tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama àwọ̀ tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ gbalaki àákú àti lọ́rùn mọ̀bọ́n so ó di ogún àti mẹ́sàn-án ní òní ìdílélá so kí ọlọ́run kí wọ́n ṣáà gbá ní ìbáàdà fún wa àlè tí sọ kálámọ́lẹ̀ pípé ọ̀la ní ọdún so àbí ọ̀la kọ́ lọ́dún bóyá ni pé a ní nǹkan tí ó ń darí alámọ̀rẹ́ wa ni tí oṣù bá yọ tọ̀ a jẹ́ pé tó bá rí oṣù a jẹ́ pé ọdún ṣẹlẹ̀ nìyẹn wọ́n bá ti rí a jẹ́ pé Ramadan yóò pé ọgbọ̀n nìyẹn èyí tó bá ṣáàrin náà kọ́lọ̀ ń yọnu sí fún wa Allahumma amin ọ̀rọ̀ tí mo fẹ́ gbéyàwó ní ẹ̀ní mo ti awuyewuye pọ̀ lórí ọ̀rọ̀ jákà ní àwùjọ wa yìí tó kí ló sì máa ń fa àwọn awuyewuye ó ti fẹ́ di bí gbogbo ọdọọdún kò ṣe pé lẹ́ẹ̀mọ̀ àmọ̀ rojọ́ àmọ̀ ṣèpàǹfà oríṣiríṣi so ìbó yẹ kún kálukú wákàtí ọ̀tẹ̀ síwájú nípa ìmọ̀ ni nípa research so ní sàkíyèsí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọgbìn eré kìí sọ̀rọ̀ research tó kó wá pé research eré ohun tí mo ṣe lélẹ́yìí o so àbẹ́lòmí eh, àgbọ́wí ọ̀rọ̀ àgbọ́wí ọ̀rọ̀ àbẹ́lòmí pé lágbájá sọ àmìnà faramọ́ ọba tèmi mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba kì í ṣe báyẹn ẹ̀sìn ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nílẹ̀ yẹn máa ń dì mú lérí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀rí sọlẹ̀ yẹn máa ń dì mú lérí ọ̀rọ̀ lérí ẹ̀sìn ọlọ́run kì í ṣe pé wò pé lágbájá lọ bẹ̀ bẹ́ẹ̀ lágbájá wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ridwanullahi alayhim ajma'in wọn ó sọ̀rọ̀ a sì rí tí sọ́ọ́bà mi ò pé no no no no no ah kí n tó sọ wọn ah, ó takọ̀ rí o ó takọ̀ rí o so sọ́ọ́bà kejì ó sì sọ̀rọ̀ nígbà fún pé ah ọ jẹ́ pé ẹ̀rí ń lóòótọ́ so àbí nǹkan tó ṣe yìí a ah, ó takọ̀ rí o níbi ẹ̀ṣẹ̀lẹ̀ láti mú múna Aisha àti ẹni Abdullahi bin Mas'ud àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ bóyá tàmọ́tò ni àbí ìfọ̀rọ̀dù ni àbí kẹrọ́nù ni so ibi tí mo fẹ́ lọ kọ́ yẹn ṣe rí ọ̀rọ̀ zakatul fitri ó kílẹ̀ pé oríṣiríṣi zaka la ní nínú Islam a ní zaka almal zakatul mal zaka owó so látara àwọn náà wọ́n pè ní zakatul zahab wal fidda so zaka owó nù bákan náà ní zakatul harf àwọn zaka oko àwọn ìbóyá ẹgbin nǹkan oko agbin ọkà bàbà agbin yangan agbin alkama gbogbo àwọn nǹkan kódà even àwọn nǹkan oko mí bẹ tó ṣe pé yìí ó gbìn ò ní yọ ò ní yọ zaka rẹ̀ owó tó bá pa ń bẹ̀ lọ́yọ̀ gbogbo ẹyẹn láwọn afá so gbogbo àwọn kí standby Islam ti ṣètò rẹ̀ kalẹ̀ tí yíò ní kọ́kọ́ zakatu lana ayami ó tún wà zaka ipe mo ní ràkúnmí mo ní màlúù mo ní àgbò mo ní ewúrẹ́ so àwọn nǹkan ọ̀sìn so àwọn nǹkan tẹ̀ ní yọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè yọ zaka díẹ̀ ó lè yọ zaka pàǹgbá ó lè yọ zaka ẹ̀tù tí ẹmọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ̀ pé Islam ó ti wà ó ti ó ti gbé ètò rẹ̀ kalẹ̀ so kọ́lá even zaka tó ṣe pé ìjọ́ tẹ́ bá ojoojúmọ́ lẹ́mọ̀ yọ zaka rẹ̀ náà tó ń bẹ̀ ẹni pé àwọn tó máa ń wá kùsà so ilé ó fi mọ̀ pé àwọn ìdàká yẹn pọ̀ lóríṣiríṣi tẹ́sí ní káyọ náà láàyọ dídí tó ní káyọ láàyọ bẹ́ẹ̀ ni wà ní zakatul fitri pé tẹ́ bá ti ṣe ọ̀fẹ́ sọdún àwẹ̀ ẹ̀yọ ilé gbogbo ìdàká láyé kò sí tí ń túmọ̀ síjú pé ẹ fi ran aláìní lọ́wọ́ lọ àwọn aláìní náà ní náà ní a fún lọ́rọ̀ fi ní pé àwọn ẹgbẹ̀rẹ̀ láìmí والمساكين وابن السبيل والعاملين عليها والغارمين وفي الرقاب tó bọ́lọ̀ ń ṣe tó wọ́n nìyẹn àwọn náà wọ́n ní zaka náà ni bẹ́ẹ̀ ṣe pín fún wọn náà nìyẹn ó jẹ́ zaka owó ni ó jẹ́ zaka ẹran ni ó jẹ́ zaka oko ni àwọn tí wọ́n àwọn tán ní náà nìyẹn kódà zaka tó fẹ́tẹ̀rẹ̀ náà àwọn tán ní náà nìyẹn tọ́ bí Ànábì wá sàlàyé zaka tó fẹ́tẹ̀rẹ̀ kò rújú rárá Abdullahi bin Umar radiyallahu anhu حديث من صحيح البخاري أن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من سعير على العبد والحر أنا بني ọ̀ràn èèyàn ni kí mùsùlùmí kó yọ zakato fitri yẹni pé zakajaka kó jẹ sọ́ọ̀í yẹni pé ìjíjẹ sọ́ọ̀í ni pé múdù mẹ́rin òun ní jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ sàírì ni so ó jẹ́ ẹni tamuru ni làbídùn ni sa'ir ni wọ́n kó sa'ir wọ́n yábi yẹn gan àbọ́kà bàbà so alẹ́lẹ́ abdu wal hur anábì ni ó sọ yẹn kí yẹn yọ fọmọ lúàbí àti fún ẹni tó ń jẹ ẹrú àti ọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà nínú àwọn mùsùlùmí ẹ̀rí so lets mọ̀ pé àwọn oríṣiríṣi làwọn èèyàn ń dálẹ̀ kọ́ làwọn gbọ́ ẹnìkan sọ pé kò ní ìdíkẹ́ yọ fọ́mọ kékeré mo ní kí láwọn ṣe eléyìí ṣé nǹkan ọ̀rọ̀ lu ọpọlọ eléyìí ní tí àdìsí clear tó báyìí wọ́n ní kí ló dé olùmọ̀mọ́ ìlà wá kí ni kí ni kí ni ìlà tó ń wá onítọ̀rọ̀ ọmọ kékeré ní sàká zakatul fitri ọjọ́ tó hóró tán lè sọ èmi bí máa ń ṣàfọ̀mọ́ fún aláwẹ̀ máa ń pa ẹ̀ṣẹ̀ aláwẹ̀ rẹ ni olùmọ̀ kékeré ò dẹ̀ láwẹ̀ ah, ẹwo ẹwo ẹwo ẹwo ìsìnbàtù burúkú ìsìnbàtù burúkú ẹni kílá kọ́dà

gbogbo àwọn táyọ̀ fún lànàbí sọ̀rọ̀ sọ́lá mú kà fún ara rẹ̀ yìí nìsín yìí àyẹ̀pá àwọn táyọ̀ táyọ̀ táyọ̀ lé wọn lérí táyọ̀ fún wọn àwọn táwọn gbé fún àwọn tó máa ń jẹ́ tálíkà ni. ṣùgbọ́n kan náà àdéhùn Abu Sa'id al-Khudri ó ní ànàbí sallallahu alaihi wasallam ó ní kunna nukhrij zakat al-fitri sa'an min ta'amin so ó ní àwọn máa ń yọ jáde ní ayé ànàbí sallallahu alaihi wasallam zakat al-fitri àwọn sọ́ọ̀ì inú oúnjẹ táwọn bá ń jẹ min ta'amin oúnjẹ táwọn ń jẹ so eléyìí túmọ̀ sí pé oúnjẹ tó bá ti ń jẹ nínú ìlú tó gbajúmọ̀ tó ń jẹ náà lèyàn ọyọ̀ yẹn lè sọ kí wọ́n yá ẹ wà lóde dúró lérí àwọn nǹkan táwọn nàbí ká wọn kí àwọn nǹkan táwọn nàbí ní ká ká ká ọkà yẹn gan ọkà làbídùn ọkà kíníkan náà yẹn kọ́ sọ ibùdó àdísì ni ó ṣàlàyé rẹ̀ àdísì mú káyà àdísì uh, uh, eh, Abi Sa'id al-Khudri sa'in min ta'amin aw sa'in min sa'irin aw sa'in min tamri aw sa'in min aqtin so aqtin òun ni wọ́n kébí ti powder milk so aw sa'in min zabib àbí zabib kí wọ́n mú sa'in rẹ̀ ìyẹn pé inab tó ti gbẹ kí wọ́n mú kí ni rẹ̀ kan so eh, mudu mẹ́rin bá nàbí sọ bí àwọn sọ́ábà lè ṣàlàyé ní bá nàbí ṣe kọ́ wọn lélẹ́yìí tọ́ ṣé wá rí bí ọ̀rọ̀ tí ó wá dé tí mò ń ṣàlàyé pé awuyewuye ń ṣẹlẹ̀ so tí yẹn bá ṣe báṣọ ìdánilẹ́yìn náà tí báṣọ bá ti ń pọ̀ fún yàn sí náà ni ìfarabalẹ̀ ó sì máa wà fún yàn sí nínú ẹ̀sìn so bákan náà sì ni ìlà ọ̀rọ̀ mọ́lẹ̀ gan ní ṣe máa kéré fún nínú ẹ̀sìn so ọ̀rọ̀ àwọn àfà lérí ọ̀rọ̀ yìí mẹ́ta ni sàmúsẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ àfà mò ń sọ ọ̀rọ̀ àwọn àfà mẹ́ta ni so àwọn àfà kan ní ádámù jawaz ikhrajul qima ipe ìntánẹ́bì ni ẹyọ gangan yẹn òun ni kẹ́ ẹ yọ torí àwọn kan sọ pé ń hmm, ipe ẹ a lè lo owó ẹ a lè monetize rẹ̀ ká fi owó yọ ọ́ kankan ṣẹ́ẹ̀rí kan tánàbí ní ká ṣe ti kà pé oúnjẹ ni nítorí máa ń jẹ nínú ìlú ni so a sì wọ́n ó ní òǹdíwọ̀n iye táwọn gangan múdù mẹ́rin láwọn fún orí kọ̀ọ̀kan so a ti gbé fáwọn tẹ́ jẹ́ aláìní so in tó ń jẹ́ ìpínlẹ̀ nìyẹn tánàbí sọnù bó ṣe wà láyé nìyẹn ṣé kíní wá ń gbé wọnú ọ̀rọ̀ zakatul fitri àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ zakatul harf àti zakatul eh, an'am zaka oko àti zaka an'am yẹn ni pé dábà tòótọ́ yẹ pé ànábì àmọ́ rán àwọn èèyàn lọ́kọ́ yẹn lọ́lẹ́ gbé àzàká wọn wá nílùú yẹn tó yẹ pé ẹlọ́lẹ́ gbé àzàká wọn wá oko oko náà lọ ẹwà àzàká anabi rán Mu'az lọ sí Yemen ara ń tá anabi ní kó ṣe kọ́ lọ gba zaka wa ìgbà tó wá fẹ́ gba zaka dé Mu'az wa ń sọ tó dá gbogbo ẹ̀ dá fún tán Mu'az wa ní ah ike ẹ̀ bá ti bá mi ṣé bò ni mo ti fẹ́ kó gbogbo àwọn oúnjẹ tẹ́ gbé kalẹ̀ yìí bí mo ṣe fẹ́ kó tòótọ́ wá di àpò gàrí àpapò ẹ̀wà àpò ráìsì àpò kíní kan à sáwá rọrùn ni so ni mo wáṣọ wá ní ẹ mi sọ kíní yìí di kírímù yẹn ni pé bá mi sọ di owó òtí bá délé kíní lọ fi jíṣẹ́ so yíò ní sáìdì kan ó sọ àwọn tí wọ́n jẹ́ àwọn àfà àwọn ní pé ní tí ó bá mú ọ sọ pé ó lo owó ọgbọ́dọ̀ rí ìdí pàtàkì ńláńlá kìí ṣe pé ìdí táwọn èèyàn mú lónìí pé tálíkà nídìí owó ǹǹ ṣé tálíkà ò nídìí owó láyé ànábì sallallahu alaihi wasallam kọ́dà àwọn tó nídìí ẹ̀ jù wá lọ jù tàtìkù yìí lọ torí àwọn tálíkà gan àìríjẹ ìdákùtẹ́ tí ń jẹ ewé ń bẹ lónìí ni tí wọn ò rí oúnjẹ jẹ tó ń jẹ ewé ẹ̀gbọ́n táwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wí ni wọ́n ní àwọn ṣẹ̀mí ní Madina ó ní máa ṣẹ̀bí àálù Muhammadin sallallahu alayhi wa sallam salasa eh, munzu an dakala limadinata salasa ayyamin tiba'a wọn náà nẹ́bí àwọn ìyàwó ànẹ́bí wọn láwọn ọ̀jẹun máa ń ṣẹ̀bí àwọn ọ̀jàjẹ yó àwọn táwọn jẹ́ alu Muhammad min ta'ami burrin kó jẹ́ pé oúnjẹ alkamu làwọn jẹ bí bá ṣe máa ní pé yẹn jẹ wíìtì yẹn jẹ àmàlà káwọn wá jẹ lájẹ yó ní oúnjẹ àárọ̀ lóúnjẹ ọ̀sán lóúnjẹ alẹ́ tó jóúnjẹ gidi lọ́jọ́ mẹ́ta àwọn ọ̀jẹ́ rí nìkan ṣẹ̀mí ní ṣẹ̀mí àìrówó ṣẹ̀mí àìsí nǹkan kan so ìṣẹ́ ní wọ́n lè jà yìí lọ nígbà yẹn tòun ti bẹ́ẹ̀ náà anabi sallallahu alaihi kò ní ká máa yọ owó fáwọn èèyàn níjọ́ ọdún àwẹ̀ so ṣe rí nǹkan kan tó yẹ ká lọ mọ ni pé n tí ọlọ́run bá fi rán anabi sallallahu alaihi ni àbí ká ní ni náà lọ àpẹẹrẹ símbó ẹ̀sìn wa ni láti gbọdọ̀ gbìyànjú ká máa mú kó máa rí bẹ́ẹ̀ àwọn kan ní kò rárá gbèsè tánàbí wí oúnjẹ tánàbí ní ká yọ òun náà ní ká yọ àwọn tí ní ẹ̀rí wọn kún jù ẹ̀rí wọn kún tàbà ní tarawa jẹ wọ́n torí pé kíni ìkọrọ́jù anùkúdán mukhalifan aidan li sunnati nabi sallallahu alaihi wasallam wọ́n ni tó ń jẹ́ ìpìnlẹ̀ pàfẹ́sẹ̀sìn báni bíbá ṣe ní àṣẹ gangan ntánà bíbá ṣe ní ká ṣe ní ká yọ ní ká so kò lẹ́tọ̀ fẹ́ nìkan kó ní wọ́n máa sin ọlọ́run ọba pẹ̀lú ọ̀nà tó bá wù ú ìyàwó bá ṣe wù mí ní tó bá wù mí ní yọ tó ẹ̀sìn kọ́ yẹn so ọlọ́run ọba ní wa man yu'azzim sha'a'ira Allah fa innahu min taqwa al-qulub àmì ẹ̀sìn ọlọ́run ọba lé tó tí ó ní pé àǹtí ah, àlẹ́bí ni a ti ń tọ́lọ̀ ní a ti yẹn gangan ní í ṣe gẹ́lẹ́ àpẹẹrẹ ẹni tó bẹ̀rù ọlọ́run nìyẹn tó fẹ́ sìn ọlọ́run ọba ṣe so bákan náà àwọn sọ̀hábà so àwọn khulafa rashidun so فإنه أخرجوا طعاما برغم توافر المال إن ذلك أول أنجل أنا يو ni Umar ni Usman ni Abubakar ni Ali radiyallahu anhu yọ kò sẹ́ni tó wá sọ pé òun yọ owó lásìkò yẹn sọ̀kú lati fi ṣe ọdún lati fi ṣe zakatul fitri tó bákan náà ọlọ́wọ́n wa mo kan n tó pele yìí nìyẹn pé na ní kẹ́ yọ kí lẹ́ni owó lẹ́mọ̀ yọ fún zakawo mùsùlùmí gbà tó bá yọ zaka oúnjẹ yẹn wallahi ìbẹ̀rẹ̀ àti zimmatuhu ó ti ẹnìyàn á jẹ́ pé á ah! ẹnìyàn ti ṣe kíni ó ti bọ́ iye méjì kú lọ́rùn ara rẹ̀ níbi ẹ̀sìn rẹ̀ so iná ni alhassan bin ali radiyallahu anhu ó ní àwọn nǹkan tó ń sọ́dọ̀ annabi tó dájú lójú sámúsámú báyìí ó ní pé annabi ni da'ima yuribuka ila ma tí bá ń ṣe ọ́ níyè méjì pàátì pàátì ní tó clear pànàbí ṣe dúró lérí rẹ̀ kan máa ṣe so ẹ rí i pé ẹ̀rí tẹ akówá bá mú kò sẹ́nìkan tó rẹ́rí kó látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ànábì ní ẹ fi oúnjẹ kalẹ̀ owó ni kẹ́ fi yọ lónìí nítorí wọn máa twist náà yẹn máa twist náà ni pé aghinuhum anis-su'al wípé ẹ̀rọ wọn lọ́rọ̀ káwọn máa tọrọ káwọn tálíkà máa tọrọ máa níjọ́ òun so ṣe ìwọ wá fẹ́ gbọ́njú ànábì sallallahu a wasallam lọ àbí àfáà kan ló fẹ́ nílà káì ló fẹ́ ńláàánú àwọn èèyàn bí wọ́n ti ló ńláàánú àwọn èèyàn lónìí wọn nídìí owó wọn ní bùkátà sówó kan mu tíì kan jẹ búrẹ́dì kan jẹ ẹyin ọmọ yẹn so ẹ mọ̀ pé àwọn ni tó pé ẹran ni fi ṣe papọ̀ fi ń jẹ ẹ̀kẹta kìíní irú ẹyin tẹ́yìn náà káwọn èèyàn mọ̀ra lónìí kìí ṣe támúrò kìí sóun ló ló wọ́n jù ní oúnjẹ ń gbà wọn náà àmọ́ èyí tó tó tó ṣe tó oúnjẹ tálíkà máa ń jẹ nìyẹn irú àsìkò yìí oúnjẹ tálíkà ń jẹ tí olówó náà ń jẹ tó yẹ pé ọkàn ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń gbàlùkù ń gbà jẹ òun náà tó yẹ pé tálíkà náà sì inú rẹ̀ ó sì dùn tó bá lè jẹ ráìsì la lè fi wé lásìkò yìí ráìsì la lè fi wé so àmọ́ èèyàn wá mí pé kéèyàn wá ní nípa ráìsì mo wá nípa àti yọ ẹ̀wà kéèyàn wá ní mọ̀ yọ kò sí ní òsì ní ọmọ yọ ṣe bó ń jẹ náà ni wọ́n sì ń wọn òun náà wọ́n wọ̀n so bí àwọn ọ̀rọ̀ táwọn afá sọ náà ni eléyìí dẹ́lẹ́yìn náà ìyẹn ni pé tíyàn bá tún yọ zaka fitri tó yọ jáde ní oúnjẹ kò sí ìgbà tí oúnjẹ ọba àsìkò mu ìgbà kan máa mẹ́tọ́ pé owó gan ó tún fi wá oúnjẹ tó rà káàkiri náà ni oúnjẹ ewu tán bá tán wá fún ọ lóòótọ́ wá tó láti jẹ òun náà ni pé ìtànàbì ni kí wọ́n lò nípìnlẹ̀ yẹn òun náà ni wọ́n ká lò pé mo ṣàlàyé lẹ̀kan pé àwọn ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì mo sì ní ọ̀rọ̀ yẹn òun ló lẹ́rìí jù ló lẹ́rìí kejì òun ni pé àwọn tí wọ́n ní ẹ lè yọ owó ẹ̀yẹn ni pé monetize owó zakato fitr àkọ́kọ́ náà kò sí ẹ̀rí kankan tó straight látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀rí ntánẹ́bì ní ká sọ yìí bó ṣe straight bẹ́ẹ̀ rí pé yọ oúnjẹ bó ṣe straight yìí kò sí ẹ̀rí àwọn tí wọ́n ní ẹ lo owó kò sí ẹ̀rí tó straight n tí àwọn ń deal pẹ̀lú ni pé Eh, ẹ̀ẹ́jẹ́ ká wá àǹfààní ọ̀tí sọ fún wọn pé ẹ̀lẹ́ mà àǹfààní ju ànábì lọ dẹ́lẹ̀ iná nọ́ọ̀sù lélẹ̀ yìí nọ́ọ̀sù ni ẹ̀dùn gbàgbé ni pé láti ṣèhádá sí mọ̀kọ́bílì nọ́ọ̀sù ìyẹn mú ṣèhádì kan wá tẹ́ bá ti rí nọ́ọ̀sù tó clear nọ́ọ̀sù àbí nọ́ọ̀sù ẹ̀dùn fitiri kò clear tó ni wàláì ọ̀rọ̀ zakatul fitiri à ó clear tó ó clear kọ́lá kìí ṣe mùsùlùmí rárá ó clear ànábì ni à nínú àwọn àdìsí mọ̀ kálẹ̀ tán yẹn sọ àwọn so kọ́dà ó tún bẹ nínú àwọn sábà tó ṣe pé àwọn tó máa ń yọ tó yún Abubakar Siddiq radiyallahu anhu ó máa ń yọ fún oyún inú tó ọmọ tó tó ìyàwó rẹ̀ bá lóyún yóò tún yọ so àwọn wá dúpẹ́ kí ló dé ní àá ó ní ah, ẹ̀mọ tó mọ zaka ni tó rà tán lè sọ èyí yóò fọ ẹlẹ́ṣẹ̀ má ẹni tó gbà rẹ̀ tó lẹ́ṣẹ̀ bákan náà wà tó ìmọ̀ tán lílì mọ̀sàkì yóò jẹ oúnjẹ fáwọn tálíkà irú tó yún nísìn oúnjẹ táwọn tálíkà ó jẹ fi pọ̀ ni wọ́n fi oúnjẹ tí ó pọ̀ náà ni tó wà níbẹ̀ so bákan náà gbàtẹ́yìn bá ń sọ pé àwọn tó ń sọ pé ká yọ ipe ká wá owó ká wò pé àwọn èèyàn nídìí oúnjẹ nǹkan nǹkan ẹ̀yìn pé kọ́lẹ̀ lómi ọgbà yóò lọ̀lẹ́ èyí wọn kà wá lómi ló gbowó yóò tọ̀lọ̀lẹ́ fi ra oúnjẹ tó nígbà tó bá gba owó tán yóò ní ráìsì mo tẹ̀ wá nídìí wọn fún mi rẹ̀ sí so ẹwúrú yẹn náà ìdẹ́lẹ̀ náà ìgbà tó fi rí pàpọ̀ wọn wá yí ìlànà nẹ́bìsọ̀ lọ́ọ̀sán lẹ́mù táwọn pa lójú dáa so pẹ̀lú kọ́lá ibùn tẹ́ bá ní jùmùhúrù àwọn màlìkí àwọn àwọn àwọn màdáhìbù ni àwọn màdáhìbù mẹ́ta wọ́n lọ sí wípé a lè yọ owó màlìkí àní ẹ̀ lè yọ owó ṣàfíyà ní ẹ̀ lè yọ owó àwọn ànàvílà àwọn ní ẹ̀ lè yọ owó àwọn hànàfíyà Imam Malik ní wala yujzi'u an yuj'ala an yaj'ala ar-rajulu makana zakati al-fitri 'iwadan min al-'urud ay qima wa laysa kadhalika amara an-nabi sallallahu alayhi wa sallam èrè ẹ̀yìn tí a máa lọ́kí malikiya ni wá malikiya ọ̀rọ̀ Imam Malik ni ẹlọ́lẹ́ wọn mú dáwánà al-kubra bẹ́ẹ̀ àwọn sọ fi ta bá ti rí so in tí Imam Malik wínú dáwánà ọba tíra ńlọrin táàmà ń sọ pé mùdáwánà ọba kí mùdáwánà bó kémi títí tí Imam Malik sọnù mọ̀dáwà náà nìyẹn ike wala yujzi kò lẹ́tọ̀ an yaj'ala ar-rajulu pé kí èèyàn tó fẹ́ yọ zaka kọ́ wá ṣe zaka rẹ̀ kó yóò kí makana zakat al-fitri irdan min al-urud kọ́ wá ṣe pé nǹkan kan yóò fi pààrọ̀ rẹ̀ aw qima àbí iye kan irdan min al-urud kó ní zakat al-fitri mi mo fi ẹran mo fi yọ ewúrẹ́ yìí mo fi yọ zakat al-fitri kò àbí kíìmà àbí àìrìdù wọn tó mọ́ pé àìrìdù min al-urud àbí kí ní ọjà mi tí mo nílé mo ní aṣọ gíní lé jẹ́ fi yọ zakatul fitri kò lọ a ó kíìmà àbí kí n válù owó fi ṣe kò lọ wọ́n ní pé kí ni torí pé kí ni kadhalika amara an-nabiyyu sallallahu alaihi wasallam ó yẹ kọ́rọ̀ òun tó yàn nítorí ànàbí ọ̀pàṣẹ́rù rẹ̀ ànàbí ọ̀pá aláṣẹ báwọn kọ̀pàṣẹ bẹ́ẹ̀ ìtàwọn ṣáfì mọ́m ṣáfì náà ń bẹ tó náà sọ mọ́mù ṣáfi gẹ́gẹ́ ní pé látò ìdí òlè kíma ai fi zakat al-fitr ní kọ̀ lẹ́tọ̀ kó ṣe pé kíma lálọ́ lè lò yẹn ni pé ká lọ lè ká monetize rẹ̀ sọ ẹ lọ́lẹ́wọ́n náà lè um bẹ́ẹ̀ tí wọ́n náà fún mi sọ pé ẹjíká ìmọ̀ ní ẹjíká fi tíìtì kìíní yìí èyí kìí ṣe bú kìí ṣe ẹ wá ń bú wa kan ò bú yín ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí yẹn ti pọ̀ jù ẹ̀rí yẹn pọ̀ jù Imam Ahmad mo ṣe bí àwọn náà nìyẹn náà wọ́n máa mọ́dún lálàlàlà ní kò lẹ́tọ̀ láyé ìtọ̀ kìmọ́tàwò àbọ̀ ara àwọn ọmọkíwò mọ́mọ́ ahmed náà ni pé kọ́lẹ̀ lé ahmadu láyé ìtọ̀ kìmọ́tàwò àkíyọ ẹ̀yẹ ká ní pé ká fálù zakatul fitri ká wá yọ ntánàbí ni ká yọ náà ni ká yọ kọ́dà àwọn kan wá ní wọ́n sọ fún mọ́mọ́ ahmed ẹ̀ wọ́n ni qawmun yaquluna umar ibn abdulaziz kana ya'khudhu bil qima wọ́n ní Umar ibn Abdulaziz máa ń yọ kímàdá kí máa ń yọ válù ni kì í yọ zaka kì í yọ zaka tó fìdí kì í yọ oúnjẹ kì í yọ àgbàdo kì í yọ eh, ráìsì kì í yọ ogun kẹta náà yọ kọ́l Imam Ahmadu ni hmm, yad'una qawla Rasulullahi sallallahu alaihi wasallam ẹfẹ́ fi ọ̀rọ̀ anábì ilé àbí wa yaquluna qala fulanun ẹfẹ́ mọ́ sọ̀rọ̀ tó ń jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn wa ìyàpọ̀lẹ̀ ní ẹjẹ́ ká dúró sí ká fi kó máa rìn ní gbogbo gbà ẹ̀rí kí ló dé ṣe bí tábàrí pé ara ń ni àwọn èèyàn ẹ kí ló tẹ̀ máa ṣe sàárà síbi sàárà ń bẹ lọ́tọ̀ yàtọ̀ fún zakato fitiri ẹ̀bùn náà ń bẹ lọ́tọ̀ ẹ máa bùn àwọn èèyàn lówó ẹ máa ṣe sàárà owó kẹwàá ni àmẹ́lẹ́ yìí ohun tánàbì ni ayọ̀ láàyọ̀ tó kí ni gbogbo àwọn tálíkà wa dùn so ó ti lówó wọ́n tó fún lóúnjẹ ẹ̀ ń jẹ́ kí ẹ̀yìn ra ẹ̀sìn ọyọ àwọn tán ní pé ẹlẹ́sọ́ di kírímà ẹlẹ́sọ́ dowó wọn kàn ní mutlakan kò sẹ́ńtọ́ sọ bẹ́ẹ̀ pé mutlakan pé bọ́kàn ṣe wù ọ́ bá ti wù ọ́ sọ́dọ̀ báwa ti ń ṣe lónìí bá ti ń polongo rẹ̀ yìí bí dọ̀rúrọ̀ náà máa ń wí àwọn kan bẹ́ẹ̀ tán sọ pé ẹ lọ ẹ yọ pẹ̀lú owó àmọ́ tó wá sí pé necessity ṣẹlẹ̀ àwọn ni ọ̀rọ̀ kẹta tó wà ní ọ̀rọ̀ yìí tó wá pé necessity ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin àpèjúwe nísìnyí kó jẹ́ pé ìlú tẹ́ ti fẹ́ yọ zakatul fitiri tó ẹ rí oúnjẹ oúnjẹ gan wọ́n bẹ́ẹ̀ oúnjẹ wọ́n ẹ rí oúnjẹ rà kò sí tó lè yọ owó yẹn àbí ẹ̀yin tẹ́tẹ́ wà nílùú yìí ẹ nídi gbogbo yányán àgànnìyà ní ọlọ́rọ̀ ní ẹ̀rí bí ọ̀rọ̀ tí sẹ́kọ̀ọ́ sí mìíràn sọ alẹ́ rahmatullah wọ́n ní àwọn dúpẹ́ fọ́lọ́wọ́n ọba wọ́n ní ní mamlaka àrọ̀bíyà sòwúrí ayáyà àwọn òrí ọmọ sàúdí tó ní bùkátà sí ká máa yọ zakatul fitri fún Allahu Akbar wọn làwọn dúpẹ́ fọlọ́run ni Saudi tó wà ní bùkátà sí kí wọ́n máa láwọn fún zakatul fitri ó túmọ̀ sí pé wọ́n Saudi nìṣẹ́ káwọn lọ lera àpò ráìsì káwọn láwọn ọmọ kó wá sí ìlú tó bá nídìí ìrọ irú ìbẹ̀yẹn wọ́n lè wá gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá lọ sí ìlú tó ti nídìí yẹn wọ́n wá lọ fi ra oúnjẹ fún wọn bẹ́ẹ̀ tí ó wà nínú nínú tó tẹ́tẹ́rì wà fún náà so adọ́lọ́wọ́n bá ẹ̀sìn ọ̀jẹ́ kọ́ṣà ṣe àlékún àgbóyè ìṣẹ̀lẹ̀ fún wa tó bá jẹ́ pé ọdún kò bá sí ní ọ̀la ìdínlá so bá kọ́ntínú ọ̀rọ̀ yìí lọ́la àmọ́ tí ọdún bá ń bẹ á jẹ́ pé ó di ní ẹ̀yìn ọdún ká pàdé so kọ́lọ́mù fún wa so lọ àtọkùnrin àtobìnrin ká lọ ká lọ ọba kálọ̀ wà lùbáríkà dẹ́n lẹ́yìn àwọn tó bá ní ká yọ owó kíní kan mẹ́kẹ́ mi tún máa rántí nítorí tó bá dínú léyà náà nìsín àwọn èèyàn máa nídìí owó gan fáwọn léyà náà kọ́ wa ní pé ìṣẹ́bí tẹ́bí máa fáwọn èèyàn lówó àtẹ́bí máa fáwọn èèyàn lẹ́ran bá sì kọ̀kẹ́ wà ẹran ẹran eighty thousand ẹran seventy thousand so ẹkún ẹran wọn ẹkún fáwọn èèyàn káwọn jẹran káka ẹkún owó ẹ mọ̀ rẹ̀ ẹran mọ́ ẹkún seventy thousand tó fi rẹ̀ ẹran fáwọn èèyàn fẹ́ monetize ibi ní ń pa àwọn èèyàn àwọn èèyàn ní bùkátà sí ẹran ọ̀rẹ́ ẹran kọ́ so bí wọn náà ti ń sọ pé ọ̀rọ̀ ráìsì kọ́ yìí ẹ̀hẹ́n ọ̀rọ̀ ẹran kọ́ yìí káwọn sọ bẹ́ẹ̀ pé ọ̀yá ẹjẹ́ pé fáwọn aráàlú káwọn tálíkà máa náwó sójúre káwọn ra bọ́ǹfìtà bọ́ǹfìtà tálíkà wọn ní jẹ bọ́ǹfìtà tẹ́ẹ̀tẹ́lẹ̀ káwọn bí ẹyin jẹ bẹ́ẹ̀ tálíkà wọn ní bí ẹyin jẹ so kọ́lọ́mọ ṣàtànù fún wa so ẹjẹ́ kì í gbé kọ́lọ̀ ọ̀kan yìí. naam aleykum salaam. ẹ kúrò lẹ ẹ̀ṣẹ̀gbèrè o àtìmí ti lọ gan-an. náà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ o lídà. ẹ lápẹ́ tí mi kàn níbẹ̀ ni pé ká ní hmm. hmm. bàbá bàbá bá ní agbára àti ìsàká sí ọmọ lè yọ ìsàká bẹ́ẹ̀ tó wá ṣe pé ló ń tọ́jú bàbá yẹn ló ń fún bàbá yẹn ló ń jẹ tí bàbá yẹn lágbára ọmọ yẹn lè bá wọn yọ ó lè yọ fún màmá rẹ̀ náà so gbogbo ẹni tí yẹn bá ń tọ́jú tí yẹn bá ń bọ́ náà ni èèyàn yọ fún so àwọn tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine ìfọ̀tà sàrùmí onídàpẹ̀lẹ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Thank you.